ọba Máyọ̀wá Adébóyè tó jẹ́ àbúrò ìkan nínú àwọn àbúrò Gbẹ́ngà Adébóyè ó ti pé ogún ọdún tí ẹ̀gbọ́n yín tán papòdà báyìí ó ti lé báyìí ó ti lé ní ọdún eh, àbọ̀ ọdún ó ti lé láàbọ̀ ọdún mm. so eh, kí lẹ pàdánù pa wọn. a lot of things a lot of things gbogbo nǹkan tí ó jẹ mọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni a pàdánù lára wọn torí pé nígbà tí Gbẹ́ngà Adébóyè wà láyé ohun tí àwọn àdàmàdì èèyàn ti ń pera wọn ní ọ̀rẹ́ Gbẹ́ngà Adébóyè jẹ́ ń gbé ẹ̀yìn rẹ̀ ṣe ní ìsìn tí Gbẹ̀ngà Adébóyè bá wà láyé wọn ò ní lè ṣe láéláé so ẹgbẹ́ tí ó tó di ìṣẹ́jìyà lé lórí tó dá sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nu ara ò pé ṣé Gbẹ̀ngà Adébóyè nìkan ni ni wọ́n fi ń bínú ní ìsìn kò sí nǹkan méje ìlara ni. Gbẹ̀ngà Adébóyè ẹ̀gbọ́n ti yín ni hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń gbórúkọ ẹ̀ tí wọ́n mọ̀ àwọn tó dẹ̀ mọ̀ ẹlòmíà ní ah ó lawọ́ ẹlòmíà ní ó lágídí ẹlòmíà ní onímọ̀ ni irú ìyẹn olùgbìn gàdébù yìí. wẹ́ to some certain people nǹkan méjì ni o ojú méjì ni ìlú gángan ní wọ́n ní ìlú gángan ojú méjì ni tó bá ó lè kọjú sẹ́lòmíì tó bá kọjú sí yàn ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì ẹni tó kọjú sí yẹn mo ti ń lù nígbà yẹn ní fi ń sọ yẹn ń tó wà lẹ́yìn tí ò rí ṣùgbọ́n tí mo mọ̀ ní wípé àtọyún inú àtàsẹ́ẹ̀dì àtọ́mẹ́kẹ́ àti àgbàlagbà wọ́n mọ̀ pé Gbénga Adébóyè kò ní àkáǹtì kan tí fi bo gbogbo tó bá pa ní rédíò Lagos tàbí OGBC gbogbo àwọn èèyàn náà ni wọ́n hà fún àyíkẹ́ tó máa pọ̀ yẹn so òun ló fi dàbí ẹni pé nígbà tí Gbénga Adébóyè kú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sunkún even gbà tó kọ́kọ́ kú gangan tó jú ìpadà irú ìyá Rainbow Ìdòwú Philip ó wà nínú ẹnìkan tó yẹ pé torí Gbẹ́ngà Adébóyè bọ́gbà Gbẹ́ngà Adébóyè jí inú rẹ̀ dùn tó pé mọ́tò àkọ́kọ́ tí Ìdòwú Philip kọ́kọ́ lò láyé rẹ̀ bọ̀dá Gbẹ́ngà lọ sọ fún wípé ìyá ẹ ra mọ́tò kò mọ bí mọ́tò ó ṣe dé o mọ́gbọ́n tó stage kan náà bọ̀dá Gbẹ́ngà lọ́wọ́ organize the first mọ́tò tí Ìdòwú Philip tí gbogbo èèyàn mọ̀ sí ìyá Rainbow tọ́ra so Gbẹ́ngà Adébóyè ọnu ọnu ó libra ọ̀dẹ̀ generous ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣùgbọ́n o ẹ má jẹ́ gbàgbé o kò sí bí a ṣe lè ṣe tó tá a bá ṣe fúkọ̀fẹ́ kọ̀fí ò ní fẹ́ bá a ṣe fún kọ̀gbà kọ̀gbà ò ní gbà torí pé ìlara ẹ̀ náà mo sì pé ṣé lè nìkan náà ni. lẹ́yìn tó lẹ́yìn ogọ́dún tí Gbenga ti lọ báwo lẹ bí wọn ìyàwó ni ẹ̀yin ẹbí lẹ kọ́ sáwọn àwọn tó dalẹ̀. we we are always on a page because kò sí kankan nínú ọmọ Gbenga Adébóyè tí ẹ lè bá nígboro tẹ́ ẹ̀ ní rí pé ó ṣe dáadáa torí pé ìdí àkọ́kọ́ ni pé lẹ́gẹ́sì tí Gbẹ́ngà Adébóyè fi ilẹ̀ kò sí kankan nínú àwa mọ̀lẹ́bí tá a tojú bọ̀ torí pé kíkó tó pàyà àkókò ọmọ tí ìyá àkókò bí kò ti tó kì í sọ òun kálukú ló ní iṣẹ́ rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tí àwọn ìyàwó Gbẹ́ngà Adébóyè méjèèjì tí wọ́n bá mọ́nítọ̀ ti Gbẹ́ngà Adébóyè fi ilẹ̀ àṣẹ tiẹ̀ ọlọ́run bá ń gbọ́ tí wọ́n ó fi kú wọn ò ní tọrọ jẹ lọ́wọ́ ẹnì kankan torí pé gbogbo orin tí Gbẹ́ngà Adébóyè ṣe gbogbo rẹ́kọ̀dì Gbẹ́ngà Adébóyè ṣe tí wọ́n bá ń rí míì sí ẹ̀ òní di ọla ọlọ́run gbọ́kọ̀ sẹ́ni tí gbogbo àwọn àbúrò ẹ̀gbọ́n torí a ní ẹ̀gbọ́n kan obìnrin tó ju Gbẹ́ngà Adébóyè lọ àwa látàwákù àbúrò la jẹ́ sí a sí ẹnìkan kan nínú wa tá a gbójúlé ogún Gbẹ́ngà Adébóyè tàbí tí a sọ pé tá a bá rí iṣẹ́ àná jẹun so a fi gbogbo nǹkan lẹ̀ fún ìyàwó àti àwọn ọmọ rẹ̀ bọ̀tẹ́ má ní ìdìrànlọ́wọ́ wa pé bó o la ṣe fẹ́ ṣe eléyìí à ń ràn wọ́n lọ́wọ́ ni o. kí lè máa fi rántí ẹ̀gbọ́n yín. n ta fi mọ rántí ara wa náà pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí n bá jókòó nínú ilé tí n bá kàn wò pé ah ṣé pé kò sí àlàyé láyé mọ́ tó gbé màá kàn wò ó títí pé tàlàyé bá wà láyé ẹgbẹ́ tí ó jìṣẹ́ jìyà lé lórí kò ní í dà báyìí that is only association tí ó wẹ́ pé Gbẹ́ngà Adébóyè jìṣẹ́ jìyà lé lórí mo fẹ́ sọ lónìí kí gbogbo èèyàn mọ̀ when Gbẹ́ngà Adébóyè was alive èmi tí mo ń bá yín sọ̀rọ̀ Máyọ̀wá Adébóyè ìgbà yẹn ni Gbẹ́ngà Adébóyè ń lo regular pens èmi dẹ̀ ní sport car Sapporo two door wọ́n páàkì regular pens wọn síwájú ilé mi ní Akínyọ̀lá street ní pleasure èmi ọ̀mọ́mọ́tò wa dẹ́rẹ́bà ni mo gbé mi káàkiri wọ́n wá páàkì bẹ́ǹsì wọn síbẹ̀ mọ́tò mi ni ó gbé dà káàkiri pink lady ní gbàgbéǹga mọ́ mú gbà náà five hundred and fifty naira ni wọ́n máa ń rà màá ra mẹ́wàá sínú mọ́tò fún wọn because ẹ̀gbọ́n mi ń lọ síbi kan mi ò dẹ̀ ní fẹ́ kójú òtì but wọn ò wá sí láyé mọ́ gbẹ̀ngà adébóyè we tell you tabajọ dọ̀nà wa ni òun ló kọ́ ni o but àbúrò yìí ní owó lọ́wọ́ jù ń lọ but for that person tí n wàá rí wọn mọ́ ẹ jọ gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ní ìsìn ọ̀rẹ́ Gbẹ́ngà làwọn jẹ́ kínní kan ẹgbẹ́ lóde ọ̀rẹ́ lọ́dẹgbẹ́ nǹkan kan lọ́dẹ ẹ jọ nítorí Ọlọ́run níbo ni wọ́n wà agbéyàwó àyìnbọn àràdà ń bẹ but many things wọn kàlùkù ní ọ kùkù story ní ọdẹ sọ ṣùgbọ́n tí mo believe ni wípé your legacy my legacy ọlọ́mọdé ọparun ṣùgbọ́n bá wa sọ pé n tó ń wọ̀mọ̀dí òun fẹ́ máa sọ nígbà tí ẹni tó dá issue ilẹ̀ tí ò sí mọ́ èèyàn lè kú o bọ̀tì tó lè kú. ipò lẹwà nù àwọn ọmọ ìyá ipò lẹwà. last born wọ́n wà ń bí báyìí ẹni tó jẹ́ last born ìyẹn Kọ́lá Adébóyè òun àtìyàwó rẹ̀ wà ń bí ẹ̀gbọ́n wa tó jẹ́ ọkùnrin tó kù lọ́kùnrin tó jẹ́ ẹ̀gbọ́n wa oníbà ń bí Fẹ́mi Adébóyè ṣùgbọ́n bá wọn ò sí àràǹdì ni ẹni kíkọ́ lọ́wọ́ wọn wá ní kí n mo nínú tèmi ti di méjì fíbà ní mi wọ́n wá rò wípé èmi náà mo tún fẹ́ gba gbogbo níjẹ́ máa ṣe fún mi kí àbúrò wa tó jẹ́ last born kọ́ mọ bọ̀ kó lè mọ̀ pé gbogbo ìdílé Gbénga Adébóyè wọ́n wà ń bì ẹni tó jẹ́ àǹtí wa pátápátá tó jóbìnrin a ti níbí yìí lónìí pé gbogbo nǹkan ṣe ń bí o làwọn dúró ti bọ́sẹ̀ rí àwọn míì náà tán tukù inú lè mọ bí wọn ọ̀rọ̀ lè mọ yẹra wa torí pé ẹ ń bá lu ẹdẹ tó tẹdẹdẹ ní òròyìn ẹdẹ èèyàn tó lógun tó togun dé ní òròyìn ogun